ẹ káàmọ̀ padà sórí ètò Èjì Òwúrọ̀ ọ̀rọ̀ Àdàmú Àdàmú òun náà ni a sì ń sọ wípé ká pàtẹ́wọ́ fún wípé ó kánṣu ẹ̀ àmọ́ bó ti wá kánṣu ẹ̀ yẹn ṣé ẹ rò pé àwọn kan sì máa dá ọgbọ́n kan náà pé irú báwọn èèyàn ṣe ń náwó ẹ̀ ṣọ́wọ́n pé ẹ jẹdẹjẹdẹ kì í jẹ̀ kan mọ́ yóò máa tún fẹ́ jẹ sí ni wọ́n sì rò pé èdè èdè wọ́n ti fẹ́ wọ́n ti dá wa lẹ́kun àti jẹdẹ báwo la ṣe bá ṣe báyìí wọn ò tún wọ ọ̀nà míì. ẹ ṣe rí èmi á fún ìjọba nímọ̀ràn mm-hmm. torí àwọn amọ̀ wọn ṣe lu ọmọ nàìjíríà jìbìtì mm-hmm. ìmọ̀ràn tá a máa fún ìjọba ni pé kíjọba máa kíjọba ní àjọ kan tá a dá dúró kọ́ pé àwọn ọmọ nàìjíríà tó bá pè mí màá wá mi ò yé sọ kì í ṣe pé bóyá torí pé kọ́ máa lè fún mi iṣẹ́ tó bá pè mí màá wá ṣe rí gbogbo ẹni tó bá gba ìwé tó gba fọ́ọ̀mù fọ́ọ̀mù ẹ̀ pé ọmọ mi fẹ́ lọ ó fẹ́ lọ ṣèdánwò ẹ jẹ́ ká kọ́kọ́ ní orúkọ gbogbo wọn kó má jẹ́ pé ọwọ́ federal ministry of education nìkan ló máa wà kó má jẹ́ ọwọ́ àjọ tó fẹ́ gbà wọ́n sí skul yẹn nìkan ló máa wà ẹ jẹ́ ká ní àwọn àjọ kan tíjọba ò sanwó oṣù fún táwọn èèyàn tó jẹ́ bí ọ̀gá bank tó jẹ́ bí àwọn ọba tó jẹ́ bí àwọn pásítọ̀ tó jẹ́ bí àwọn imam tó jẹ́ bí àwọn ológun kí gbogbo wa wà ń bẹ̀ kọ́ wá ní ó da gbogbo ibi tọ́mọ nàìjíríà ti gba wọ́n ti gba fọ́ọ̀mù orúkọ gbogbo wọn ẹ jẹ́ ká ní síbì kan tábà ti mọ iye wọn gbogbo àwọn tó máa wọnú iléèwé yẹn kò gbọdọ̀ kọjá nu orúkọ yẹn àkọ́kọ́ nìyẹn jẹ́ hmm. òkè kálọ́kọ́ àní orúkọ bíi one million nísìn inú one million yẹn ní orúkọ àwọn tó máa wọlé gbọdọ̀ ti kọ́kọ́ jáde àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì iléèwé kọ̀ọ̀kan ilé federal government college kọ̀ọ̀kan one hundred and four ní gbogbo wọn. Mm ààyè mélòó ló sílẹ̀ ń bẹ̀ ààyè mélòó ló sílẹ̀ ní federal government college kọ̀ọ̀kan ó yẹ kó mọ gbogbo ẹ ó yẹ kó mọ yí ààyè iléèwé kọ̀ọ̀kan àti lọ́gbọ̀kẹ́ ààyè báyìí ló sílẹ̀ ààyè báyìí ló sílẹ̀ ààyè báyìí ló sílẹ̀ wọ́n dẹ̀ send ẹ̀ wọ́n dẹ̀ sign. wọ́n wá sign ẹ̀ pé àwọn làwọn sọ pé àyè báyìí sílẹ̀ àwa ṣírò gbogbo ẹ̀ papọ̀ àwa ṣírò gbogbo ẹ̀ papọ̀ àwa mọ iye yẹn a ti mọ̀ iye yẹn la fẹ́ yọ kúrò nínú iye èèyàn sábà ti mọ iye àwọn yẹn tán nígbà táwọn ọmọ yẹn bá ṣèdánwò tán àwa sọ pé iye báyìí iye nǹkan báyìí ló máa gbà kó tó lè wọlé bí cut off iye kan báyìí ló máa gbà kó tó lè wọlé tábà wá wo iye nǹkan báyìí ló máa gbà kó tó lè wọlé àwa wo ọmọ mélòó ni ó gba iye yẹn ọmọ mélòó ló gbà tábà fẹ́ one fifty ká sọ pé mo kàn fi ṣàpẹẹrẹ ni o hmm. ká sọ pé one fifty la fẹ́ gbà a dẹ̀ ní ààyè ẹgbẹ̀rún a ní ààyè ẹgbẹ̀rún kan ká fi ṣe bí àpẹẹrẹ pé hmm. ààyè ẹgbẹ̀rún kan ló wà hmm. a dẹ̀ fẹ́ kọ́ ọmọ kọ̀ọ̀kan gba one fifty a wá rí i pé ńgbà tá a calculate àwọn ọmọ tó gba one fifty wọn ju ọgọ́rùn-ún méje lọ ó kù ọgọ́rùn-ún mẹ́ta àbí tó máa fi pé ibo la ti fẹ́ mọ́ ọgọ́rùn-ún mẹ́ta yẹn àwa máa wò pé ẹ jẹ́ ká tún mú wálẹ̀ díẹ̀ sí ẹ jẹ́ ká wọ àwọn tí ó tún tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn tó máa jẹ́ ọgọ́rùn-ún mẹ́ta tá a bá mú yẹn tán ẹlẹ́ẹ̀kẹrin iṣẹ́ ìlú wa wọlé iṣẹ́ ìlú wo ló wọlé èyí tá à ń pè ní federal character. ẹ̀hẹ́n torí mo fẹ́ béèrè yẹn federal character.